والاه وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته ìtẹ̀síwájú pẹ̀lú àlàyé tá à ń ṣe fúnra wa nípa tó jẹ́ ọ̀ràn yẹn kíkọ́ jẹ́ àdìsọ́kàn wa wa tá a jẹ́ mùsùlùmí tá à tẹ̀lé lánàá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam èyí tá à ń ṣe fúnra wa. لكن nà العقيدة الواسطية للشيخ الإمام شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى أبني أصل ومن الإيمان بالله وكتبه الإيمان بأن القرآن كلام الله ونمت nínú pé èèyàn gbọ́ ọlọ́run ọba gbọ́ èèyàn sì gba àwọn tíra rẹ̀ gbọ́ nítorí pé tẹ máa rántí ní ìbẹ̀rẹ̀ tíra yìí nínú àlàyé tá a ṣe ìgbé Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah àwùjọ ìgbé kí ni àdìsọ́kàn àwọn tó ń tẹ̀lé súnà nàbì sallallahu alayhi wa sallam anahum yu'minuna billahi wa malaikatihi. وكتبه واليوم الآخر وبالقدر خيره وشره wọ́n ní bẹ nínú kéèyàn gbọ́ lọ́wọ́ bá gbọ́ èèyàn sì gba àwọn tíra rẹ̀ gbọ́ kéèyàn gbàgbọ́ wípé Al-Qur'an ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ní. ká gbàgbọ́ wípé ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ní ń bẹ nínú kéèyàn gbàgbọ́ ikọ́ lọ́wọ́ bá sọ àwọn tíra bọ̀ ikọ́ sọ àwọn tíra kalẹ̀. ìtura pọ̀ láti gbàgbọ́ ike alukur'an ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ní lam yu'minu billah wa lam yu'min bi kutubillah. àjẹkó títọ́ ń kọ̀ gbọ́ wọn bá gbọ́ kò sì gba àwọn tíra ọlọ́wọ́ bá gbọ́. nítorí pé kí ni tọ́ọ̀ bá ti lè gbà ikọ́ ọlọ́wọ́ bá làlùkùrán báwo ló ti ṣe fẹ́ gbọ́ ọlọ́run ọba gbọ́ nítorí pé àwọn tíra tó síwájú náà ọ̀rọ̀ ọlọ́run ọba làwọn náà ọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba là á sì ti mọ́ lọ tí wọ́n bá wá lọ́lọ́run ọba ọ̀sọ̀rọ̀ báwo ló ti wá fẹ́ sin ọlọ́run ọba rẹ̀ ọba lọ́lọ́run ọba rẹ̀ kì í sọ̀rọ̀ ìlànà tẹlu fẹ́ báwo ló ti fẹ́ máa ìlànà ẹni tó fẹ́ eléyìí ló fà ló fi jẹ́ pé. الإمام عبد الله بن المبارك رحمه الله تعالى ومن كفر بحرف من القرآن فقد كفر بالقرآن وقلت ما تايب أبو تيارا فيك من القرآن ونتون قلت القرآن ومن قال لا أؤمن بهذا الكلام فقد كفر وبس ما يسوقي من القرآن يبو يا القرآن قلت تايب أبو sábà yẹ ọ̀rọ̀ imam abdullahi ibn mubarak rahimahullahu ta'ala wò láàrin pé ọ̀rọ̀ tó ní agbára gidigidi ni wípé máa ń kẹ́kọ̀ọ́ bí harf min al-Qur'ani faqad kafara gbogbo ẹni tí ó bá gba ìgbàgbọ́ yára kan nínú al-Qur'an faqad kafara bil Qur'an gbogbo al-Qur'an nínú ìgbàgbọ́ eléyìí tó túmọ̀ sí wípé irun tá a máa gbọ́ nínú abáàbò nínú àwọn aláìmọ̀kan lórúkọ ọ̀pọ̀ àwọn mà ní tí wọ́n máa sọ wípé báyà kól tó wà nínú alukur'an àsìkò ti tó sọyẹ káwọn parẹ́ kúrò nínú ẹ̀ torí kékeré ni wọ́n ní kól fẹ́ẹ̀lù làmù wàhálà amúrùn mọ̀wájẹ́hún. إلى شخص النبي صلى الله عليه وسلم وقد